ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn lásìkò Ramadan mo rò pé ẹ̀yin náà ń gbádùn gbogbo àwọn music àwọn orin tí wọ́n fi sí bí wọn náà bá ní orin tiẹ̀ níwọ̀n mùsùlùmí ẹ̀yin akọrin Islam tẹ́ bá lórin yín tó dáa tẹ́ ṣe fídíò yín tó dáa ẹ kọ́pẹ̀ sórí flash drive àbí hard disk àbí kẹ́ ẹ fi sínú àwọn kankan kì í ṣe inú cd o tó bá wà nínú cd àlìmọ́ lò àmọ́ tó bá wà nínú hard disk ẹ pè mí lágbára Ọlọ́run inshallah àkájọ gbéra alárugẹ ọlọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa àmì ẹ̀mí sọ pé kámẹ́rà tá fi yà kámẹ́rà tó lálàáfíà ni sẹ́ni pé gbogbo ìtẹ́yìn náà ń wò lé sí Orísun sẹ́ni pé kò sí báyìí báyìí gòtòrí nù ni Orísun kì í gbàdọ̀tì Orísun nǹkan tó dáa tó mọ́ lórísun gbà. bàbá ọlọ́run járe yín pẹ́ sẹ́rí ọ̀rọ̀ tẹ̀ tá à ń bábọ̀ yìí nípa talẹ̀ ni ọlọ́run àwọn ìbéèrè kan ń bọ̀ lábẹ́ o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa ná ká lè mọ ẹni ọlọ́run ẹ وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ah baba ẹlẹ́wọ̀n ẹni ọlọ́run làwọn tí ń ronú ń pa ọlọ́run tí wọ́n gbà pé gbogbo ń tọ́lọ̀ ń dá pátápátá kò sí kan ń ṣe mistake yẹn bọ́lọ́n bá gbé bọ́lọ́n bá gbé kíkan dé wọ́n gbà kóhun ni tọ́ bá gbé dídùn dé wọ́n gbà kóhun ni tọ́wọ́n tẹ́ gbogbo wa ẹ̀ máa bá wọn pẹ̀lú sùúrù pẹ̀lú ọlọ́run ni náà àwọn wo la tún lè mọ̀ lẹ́ni ọlọ́run. àwọn tí a tún lè mọ̀ ní ẹni ọlọ́run àwọn ni ẹni tó yẹ pé bàdánwò bá dé fa wàláì wọn gbà pé ọlọ́run ló mú wa hmm. téèyàn bá wọnú alukur'an bó o lè yóò ṣe wà láyé tọ́lọ́hún ẹ̀yin náà wo orú orísun tá a wà yìí bó bá wọ̀ ga ilé iṣẹ́ o lè lò rẹ̀ bó bá sì wù lè gbé sókè hmm. ọlọ́run wa ń sọ fún alẹ́nu kan pé ẹ̀yin ẹ̀yin mùsùlùmí òdodo tá a fẹ́ mọ̀ yín lẹ́ni ọlọ́run ẹ máa rí àwọn àdánwò kan tó pé yóò máa kàn yín nínú nínú àwọn àdánwò mẹ́fà tọ́lọ́run bá kà ó ní ẹ máa rí àwọn àdánwò yìí bá fẹ́ máa kàn yín gan ẹ̀yin gan ẹ ní mọ̀ wípé àdánwò ni hmm. torí pé àdánwò tí ó sì máa sèyàn ó ní mínà làófin wàlíjúwìn wàlánàbùlùwà nàkún bí ṣe in mínà làófin wàlíjúwìn wànàkìsì mínà lè àmúwálì wálé àǹfùsù wàsàmárátì wàbàṣìrì sọ́ọ̀mìrì àlẹ́bìnà isa asọ́bàtì ọ̀mùsẹ̀ ìbàtàn kọ́ọ̀lù ìnálẹ̀ láàyè wàyí náà ilé ìrọ̀jẹ̀ o. Allahu Akbar. alukura ni ma dùn. ó dùn púpọ̀. gbogbo ntẹ̀yìn bá fẹ́ ṣe láyé tó ọba múnú alukurani ọlọ́run ní wọ́lá nàbúlú wà nàkùn bí iṣẹ́ ọlọ́run ní máa fi kàn yín hmm. tó ẹgbẹ́ kò síbẹ̀ tí fẹ́ lò nílé ayé tó tí ìní fi kàn yín wọ́lá nàbúlú wà nàkùn bí iṣẹ́ mínà káófin ẹ máa rí páyà ẹni tí ń bọ̀ wájú yóò máa páyà ẹni tí ń bọ̀ lẹ́yìn hmm. tí ń bẹ lẹ́yìn ẹni tí sì ń bẹ lẹ́yìn náà máa páyà ẹni tí ń bẹ wájú pé mọ́jì osùnmọ́ tó rà àmọ́ aburú tó gbé dání hmm. ọlọ́run ó sì wò sùn gbà mí èèyàn kan ó sì wà nínú ilé ọlọ́run ó sì mú nǹkan kòkòrò kan yóò sì máa fi dẹ́rù bà yóò wá máa sá káàkiri kò ní máa tó ń ṣe. Allah wọ́lá nàbùlù wọn nàkún bìṣẹ́ ìmìlẹ̀ láwọn wàlíjúùn òun ló pọ̀ níta ní ìsìn hmm. ebi yóò máa pa àwọn èèyàn àdánwò kan ni ẹ̀rẹ́ lómi tí ó bọ̀ ńlẹ̀ nu mọ́tò yóò sì fetí kòyìn ló ti ẹlágùnṣe mo rí owó tí fi jẹun àdánwò kan nu kò sẹ́ni tí ò lè dé bá àìmọye tó gbowó oṣù tó yẹ pé ọlọ́run ní káwọn ọmọ rẹ̀ ṣàkànṣì yọwó lápò rẹ̀ ìyàwó bá dé lónìí kí ni àwọn ó jẹ ara àdéhùn tọ́lọ́run fi kàn tiẹ̀ ni a fẹ́ mọ̀ bóyá ó nígbàgbọ́ òdodo àbí onígbàgbọ́ ara àwọn olùyàwó tó bá ti lè gbàgbọ́ ara àwọn olùyà olùlà ni. ọmọ torí kó ń sanwó oúnjẹ nù kó ń kírun mọ́. kó ń kírun mọ́ ẹlòmíì bàtà rẹ wọn kó lọ mọ́sáàsì. lọ́lọ́wọ́ òde mọ́sáàsì. lọ́lọ́wọ́ òde mọ́sáàsì ní àsìmọ́sáàsì yìnyín burú olè wọn ti ń jà. ikú lọ́hùn tó wò sí ní mi. ẹlòmíì wọn gbà ń sẹ̀tì ẹ̀ lọ mọ́sáàsì lọ́wọ́ lọ́wọ́ kírun mọ́. wàlá nàbùlù wà nàkó mi ṣe mí nàlá hàn fún wàlí ju wà nàkṣì mí nàlá wàlí ànfùsì àmọ́ dínkù ẹ̀mí hmm. ẹni tọ́lẹ̀ ẹni tẹ̀yàn gbọ́kànlé ń gbà mí Ọlọ́run lè pé yóò promise pé wàá gba àìmọye owó tó fi bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ yóò sì kú. Allah wàláì tó bá wá kú tán ntọ́ o lè sọ o lè sọ àlùyá rẹ̀ nù hmm. wà nọ́tìmẹ̀lẹ̀ àmúwà wálé àǹfùsù wọ́n sàmárátìn hmm. àwọn àdínkù èso yín oúnjẹ yóò máa dínkù díẹ̀díẹ̀ wà nọ́tìmẹ̀lẹ̀ àmúwà àǹfùsù wọ́n sàmárátìn ọba bírì sọ̀bìrì ọlọ́run wálé ká ṣe kí ni ká fún wọn ní ro sùúrù tí ìròyìn bá ṣẹlẹ̀ sí wa àfi ká ní sùúrù mbẹ́ àmọ́ gbé tí èyí bá ṣẹlẹ̀ sí ọlọ́run wá ní Àlẹ̀dínà ìdá aṣọ ọba tí mú sí ìbàtún kọlù iná lè láàyè wà iná ilé ìrajì òun. Àwa hmm. ah, wá lọ́dọ̀ ẹlòmíì ohun tá a sọ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ ìrìnà ti wá ìwọ lọ ni wá, hmm. adìẹ la jẹ́ fọ́lọ́hun bó bá wọ ọlọ́run ó lè mú wa bí wọn náà ṣe má di ẹnu kùkú tó mú pa ń gbà míì ó lè wò gbé tó ń sìn ó lè mú pa kódà ibi tẹ́lómìn bá dé amú ẹran lóun fẹ́ fi ṣe afẹ́ fi ṣe nǹkan míì bó lọ́n ṣe sọ lánàá ọlọ́run dákúmọ́ ti pa wá báyìí o. Hmm lórí àwọn lẹ́yìn náà níta tún fi lè mọ aoli yahoo láì òun náà ní irun hmm. gbogbo ẹ̀dá tí yóò bá kírun láyé ọlẹ́ mọ ọlẹ́ ẹ̀rí pé gbàtà tá à ń kakọ̀ wáìdù islam a ní kọ̀ wáìdù islam hamsu ṣẹ́dọ̀lá ilàlá tẹ́yìn bá sọ fún yín ọwọ́ àdúrà tó bá sọ fún yín pé òun ní òun mọ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀ ní la àgbáyà rẹ̀ hmm. ẹ̀ gbàgbọ́ pé ó ní bẹ̀rù ọlọ́run náà nù hmm. tó bá sì ní òun ní bẹ̀rù ànábìwà mọ́mọ́ òun jẹ́rìí pé ànábìwà mọ́ òjíṣẹ́ ni ẹ̀ rí pé ẹ̀ gbàgbọ́ tó wá ní kò wáyé sílá wá ní ah, wà sọ́láàt tí ẹ̀dá fi lè bá wà níbi kan táàrí pé ń kírun láyé kódà bí bá ń gbàdúgbò kan láàrin ọ̀sẹ̀ kan táàrí pé ń kírun ẹ̀ ń tọ̀hún èsì àlùyá Allah Allah kì í ṣe àlùyá Allah. Hmm torí pé Ọlọ́run ní iná ní alọ́n láà láìlá ìlà anna fàábùdú ní wà á kì í mi sọ̀lá lè zikiri Ọlọ́run lémi ní èmi tí mo nírun èmi mo ní ẹ máa kí hmm. èmi tí mo lọ̀sán èmi mo ní ẹ kí fún mi hmm. èmi tí mo lálẹ́ èmi mo ní ẹ fi yẹn fìlà fún mi. wà á máa wù mí ru ìlàlẹ̀ àbòdọ́là àbòlì sí ìnàlá òde ìnáwó náà ń fa wáyú kí ẹni mú sọ̀láàtà wáyú tún sàkáàtà wàzà àlékà nínú lẹ́kọ̀ọ́ yìí ma. ọlọ́run ní ẹ máa kírun fẹ́mi hmm. ọlọ́run ọba ọlọ́run tó sọ nù súrẹ́tù akọ̀bùtì hmm. ó ní irun a máa yí gbogbo nǹkan bá ó ní a máa ó ní utilu mahu yẹ ilé kábínà lè kìtàbí wà kí mi sọ̀láàtà iná sọ̀láàtà tá ni a lè lè fàṣà ìwàlẹ̀ mú ń kárì wà ládìkìrì ọ̀láyè akíbarò wà láwùjá lámùmá tásínà ó. ẹ pariwo ọlọ́run yẹn. Allahu akbar wa. ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń kírun fẹ́mi ọlọ́run ọba tẹ́ ẹ wá kírun ẹ wà nínú hauliyahula nítorí wọ́n fi máa anábì ní hauliyahula ò nírun anábì ò parun jẹ́rí ọwọ́ ajẹ́ séwù tó gbé ségèlè ní ọwájú ọlọ́run iná kìrámọ́kù ń dẹ̀lá àti kọ́ọ̀kù ọlọ́run ló wò ní páyẹ̀ nìkan àwọn tẹ́ ń pè ní hauliyahula kì í ṣe káwa gbọ́dọ̀ hauliyahula hmm. kì í ṣe pé káwa rú láwà ní tàbí káwa dárun gbọ̀n sí irun gbọ́dọ̀ ti pọ́ńtà ní ìṣẹ̀rù àmọ́ bàmí ọwọ́ àdúrà wẹ́rẹ́ wọn bá dégbò la fẹ́ se wá sí ọ̀rẹ́ lomi iná lẹ́ ń sọ lẹ́ẹ̀kan ẹ̀rẹ́ lomi ẹ̀rọ bẹ́yàn gidi kan ni tí ó tí ó wà dànù pé tí ó wà láwà ni tó pé jẹ̀lámí àrẹ̀ gan ojú tàfà lọ. àìmọ́ àwọn oníṣpéréré ṣpéréré tó pé orin ṣpéréré gbòòrò àwọn sàkúsàkù. irungbọn wọn dẹ ní ojú tilẹ̀ mọ́ mọ́tà. la ilaha illallah ọlọ́run wa ní tẹ́yà bá ti wá ń kírun ká ní alifasa gbogbo wa abú yóò mọ̀ kú òlọ́kàn èèyàn mm. ẹ̀rí pé ibà ń wù abú tẹ́lẹ̀ ibi tá a báyé dé tá a ti rí orí àfà ti ń wù àbàjẹ́ atamuruna nasa biribiri watansawna anfusakum wa antum tatiluna likita afala takilu ọlọ́run lórí ọlọ́run lórí wọn ò pé ọlọ́run ni wọn ò ní làákàrè ni hmm. ara àwọn olùyà ọ̀lànà níta hmm. kan máa fi dé olùyà ọ̀lànà kéèyàn máa ṣe sàrà hmm. tẹ́yìn bá ń ṣe sàrà yẹn bá kúnkún sàrà dáadáa èyí ó jẹ́ ara àwọn ẹni ọlọ́run tó fi mọ̀ lẹ́ni ọlọ́run ẹ wo inú àwẹ̀ tá yìí nígbà àwọn kan wọ́n ṣèyí fún yín wọ́n ní ẹ máa fáwọn èèyàn hmm. kì í ṣe pé àwọn tẹ́ ẹ fẹ́ fún òrí bàtà wọ wọ́n ní àràkún laṣọ gbági àrìn òdédè bẹ́ẹ̀ ni láti pé ká fi compensate wọn pẹ̀lú tí wọ́n ṣe ní Islam hmm. bẹ́ẹ̀ bá béèrè béèrè lọ́wọ́ ọmọ mi tó bá ẹ̀ mọ́ tẹ́ ẹ bá fún ní nǹkan inú rẹ̀ ó dùn jọ́ kejì gbogbo àwọn tó wá kó ìkalẹ̀ kọ́lọ̀ ń wọlá dédé àsìkò ọlọ́run lákòó mọ́jẹ́ wọn bá bànújẹ́ pàdé láyé ọlọ́run àkábà ń wájú ọlọ́run èyí á máa ma ẹni tó bá jẹ́ ni ọlọ́run pẹ̀lú sàrà hmm. ẹwà àwọn bàbá wa tán ti lọ nínú àwọn àfáàgbà àwọn bíi sheikh adam rahimahullah sheikh kamaluddin rahimahullah àtàwọn bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ṣe sàárà fáwọn èèyàn àmọ́ pọ̀lọpọ̀ wa láyé òde òní àdúrà ló kọ̀ sàárà ò kọ̀ mọ́ ara tá a máa fi máa lù yá ọ̀la àtúwọ̀n máa máa lù yá ọ̀la pẹ̀lú ìwà dáadáa wọ́n ní àmìlà sọ́ọ́lìà fali nafsi wà máa sáfà lẹ́yà wà máa rọ̀ mú kàbí sọ̀la nílẹ̀ àbí ẹni tí ò bá níwà kò sínú àlùyàlá o. ok kò tí o bá ti níwà rè tí o bá níwà rè ìyá aláta ó yá ju àfa mi lọ. Hmm. nínú ìwà dáadáa. nínú ìwà dáadáa. àfa mi ò lè yọ kọ́bọ̀ lọ́kàn kó kàn gbà kó kàn gbà ní tiẹ̀. Hmm. irú amọye àwọn tán kóró ẹ̀bùn báyìí fún tí wọn ò lè kó kalẹ̀. bẹ́ẹ̀ni. Hmm. tán wọn afa àwọn ọmọ wọn kódà bí yóò tún wá kó pamọ́ ẹ wo ráìsì inú àwẹ̀ sàká sàká tó fitiri àìmọye àfa mi ti ń kó kalẹ̀ tí ò lè pín fáwọn èèyàn. yóò wá jẹ́ yípo ọdún la ilaha illallah. bàbá mi bá lọ tán ìyàwó àfa mi àyà bẹ̀rẹ̀ sí tara yìí. abẹ̀rẹ̀ sí tara yìí sí. Allahu akbar bàbá ọlọ́mọsàjà rí i pé ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní jẹ́ ẹ̀sìn wíyẹ̀ rí sísọ kò ní ṣètè ní ìlàsìmọ̀ fún wa ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ nípa talẹ́ni ọlọ́run lọ̀rọ̀ tá à ń yẹjú pẹ̀lú èmi àti ìmáàmù wa Sheikh Abdurrafiu Kọ́lápọ̀ ó já a ń kalẹ̀ àwọn kan bẹ wọn ń pera wọn lẹni Ọlọ́run ṣùgbọ́n àwọn wà kan bẹ lọ́wọ́ wọn sẹrù wà ní alẹ pé níwọ ẹni Ọlọ́run àwọn bàbá padà dáhùn ẹjẹ àdókè lọ́hùn náà ẹsìn ẹkú kalẹ̀.